táǹpẹ̀ ní mọ̀kọ́sílù sẹ̀ríà kí ni etí sẹ̀ríà sùn pẹ̀lú àwọn òfin rẹ̀ tó mú wá. inú àwọn tíra tó dáa tí wọ́n ti lórí ẹ̀. tíra tó síwájú kíkan náà wọn àbá wa sọ tó ṣe náà àtọkọ mi ní three hundred eleven ní jamiu islamiyah muhammed saad bin ahmed bin Mas'ud al-Yubi ọmọ áfíríkà bíi náà ni ṣe àwọn inú àwọn ṣàlẹ̀ áfíríkà lọ́wọ́ ṣùgbọ́n ti dọ́mọ Saudi torí kò ti pẹ́ mbẹ́ kọ́kọ́ ní màkà wọn fún ṣẹ̀rí àti ìsìlámíyà wà àlà àkọ́tọ̀ àbílẹ̀ àdínlẹ̀tì àṣẹ̀ríyà kí ni àwọn nǹkan tí ṣẹ̀rí àwọn tó ń sùn àti ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí lọ́wọ́ nínú sẹ̀ríà mọ̀kọ́sílù sẹ̀ríà àwọn onímọ̀ sọ yìí pé ìtumọ̀ ẹ̀ náà ni kí ni ìdí abájọ tọ́lọ̀ ti fún wa ní àwọn òfin àwọn sí ọlọ́run mọ́ sí ọlọ́run àwọn tọ́lọ̀ ń gbé ń bọ̀ wá lọ́rùn àwọn tá a jẹ́ mùsùlùmí tí wọ́n bẹ lórí wa àbí gbogbo ọmọ ẹ̀mí ìyẹn pátápátá kí ni tọ́lọ̀ ń fẹ́ pẹ̀lú ẹ̀. ibi táwọn afá àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ òní wípé sókè ẹ̀bójúmọ́ ká sọ wípé kí lọ́lọ́ ń fẹ́ pẹ̀lú òfin àwọn kan wúyẹ̀ sókè òsókè ẹ̀dá ká sọ wípé ọlọ́run fẹ́ kẹta pẹ̀lú òfin wọ́n ní. àmì pé èèyàn kápò ní kọ́sẹ̀ pé òun gbé objectives kan síwájú òun sẹ̀fẹ̀ wá kárí lọ rẹ̀ wọ́n ní ọlọ́ọ̀bà àlejò ọba tí ń sọba tọ́ba wù mí kò ní ìdí kọ́sẹ̀ góòlù kan síwájú kó tó di pé ọmọ ṣe irú yẹn wọ́n di àwọn sọ̀rọ̀ lọ àti àwọn àṣà kódà yàtọ̀ sófin wọ́n ní kò yẹ ká sọ pé ìdí abájọ rèé tó lọ́n ti dá nǹkan báyìí àbí ló fi ṣe nǹkan báyìí wọ́n ní òbí lẹ̀. ìràdà ń bẹ bọ́lọ̀ èrò ń bẹ bọ́lọ̀ ó sì ṣe dọ́wà wò. ìnàmọ́ amúrùhù ìdá ara rẹ̀ ṣe yá ní ayé ẹ̀kọ́ ìlànàhù kan bá yàgò ìfẹ́ ọlọ́run tó bá ti gbèrò nǹkan kó sì ní kí nǹkan yọ ọmọ bẹ kó sì máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n majority àwọn onímọ̀ ọ̀sọ̀ pé rárá tí wọ́n ń sọ yẹn ò dáa ọlọ́run bá àlejò ọlá ó ní ti ń sùn pẹ̀lú àwọn òfin ẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ tí bá ń ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí èso ọlọ́run òun gan fúnra ara rẹ̀ ọmọ ní target ọmọ ní goal ọmọ ní objective àwọn nǹkan mìíràn bá ṣe láì ṣe pé ó ti rò ó tẹ́lẹ̀ ó ti gbé wájú tẹ́lẹ̀ bí tọ́jọ́ pé èèyàn ń sùn lọ lọ́wọ́ rẹ̀ gbà nǹkan àbọ́sà ti ṣe lọ́kọ̀ọ́lù nǹkan lèjọ́ tí àwọn náà sọ yìí pé lillahi ta'ala maqasidu fil ahkam wa fi af'al ọlọ́run bá àlejò ọlá ó ní tí ń fẹ́ ó ní tọ́fẹ́ kọ́ pẹ̀lú àwọn òfin rẹ̀ bẹ́ẹ̀ náà ní pẹ̀lú iṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bá àdìgbò láti sọ pé afa hasibutum annama khalaqnakum abada wa annakum ilayna la turja'un sẹ́ẹ̀mọ̀ rò pé àkàjá yín lásán bí erémọdé tí ń fa àmọ́ kéré ọlọ́ọ̀ni kò bẹ́ẹ̀ ẹ̀mọ́ rò bẹ́ẹ̀ àbẹ́ rò pé ìdíwọ́ ajá kọ̀ bá wọ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni kò sí nǹkan fi dá

kó tó ṣiṣẹ́ kó tó ṣòfin. torí ẹ̀ ló jẹ́ pé òfin ọlọ́run bá lè gbé ọlá yẹn ìdí ń fẹ́ ìdí ń sùn yẹn òun náà ni ó lékè lórí gbogbo nǹkan. tabali tó pẹ̀lú ẹ̀rí Qur'an ọlọ́run lè gbé ọlá ní target ó purpose ó objective pẹ̀lú iṣẹ́ tí ń ṣe àti pẹ̀lú òfin tó gbé kalẹ̀ àwọn ọ̀sẹ̀ yìí pé ìgbà wo ni mọ̀kọ́sùdù ṣẹ̀ríyà ìgbà wo ló bẹ̀rẹ̀ mọ̀kọ́sùdù ṣẹ̀ríyà ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé òfin ọlọ́run ti ń gbé kalẹ̀ bí ṣe ń gbé kalẹ̀ náà ní èèyàn ti mọ̀ ìgbé ọlọ́run ti mọ̀kọ́ pè àyà Kùránì láti kà yẹn bọ́lá ọba àlejò láti kẹ́ wá sí òun ọlọ́run lórí ẹ̀dá yìí ìbádà ó ń pè báyà Kùránì náà ti ń sọ̀kalẹ̀ láti ń fura mọ̀ ìwé ọlọ́run ní mọ̀káwọ́sì kódà àwọn ìwé tó ṣáájú Kùránì bí wọ́n ti ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà láti mọ̀ pé ọlọ́run bá lè jọlá ó ní kí ń sùn pẹ̀lú òfin rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam òun náà sàlàyé oríṣiríṣi nínú hadith rẹ̀ táàfin mọ̀ wípé ọlọ́run bá lè jọlá ó ní pọ́pọ́sì pẹ̀lú ti ń ṣe nínú hadith innama ju'ila al-istidhan min ajli al-basar anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ fi ìyọ̀ǹda tá a ní kẹ́ mọ́ bá yọ̀ǹda kẹ́ tó wọlé ó lé torí kẹ́ mọ́ bá rí ikú yìí ti tẹ̀rí àkànyẹ̀ ìwọ́n tó bá fẹ́ wọlé ó lé tó fẹ́ kí wọn àbọ̀ fẹ́ ní ọ̀rọ̀ pẹ̀lú wọn kẹlẹ́kùn tó bá sì ti kẹlẹ́kùn ìyẹ̀sẹ̀gbẹ́ kan lẹ́nu ọ̀nà tètè pọ̀ wà á tẹ́jú mọ́ ẹnu ọ̀nà lẹ́kùn tí wọ́n fi ṣe fún ọ rárá o ọ̀ lẹ́kọ̀ọ́ Islam yẹn fún bàbá ti tẹ̀lẹ̀ kù ọ̀gbẹ́ ọ̀gbọ̀sẹ̀gbẹ́ kan ojú rẹ̀ ò ní máa wo ẹni tí ń bọ̀ dúró àtìlẹ́kùn kan máa rí tí ọba rí inú wọn ò ní dùn sí kan máa wọlé tán kan máa rẹ̀ ń tẹ̀ fi aṣọ bora sòtí tí wọn ti gbọ́dọ̀ ọba àlejòọlá ó ní mọ̀pá ọ̀sìn sẹ̀rí islam ó ní ta afẹ́ kó sùn ní ta afẹ́ kó ṣe. àwọn tí a fẹ́ pé ọlọ́run ní mọ̀pá ọ̀sìn pé ká mọ̀ sọ wọn láwọn kankan bẹ́ẹ̀ ní sẹ̀ríà tó yẹ pé àti jọwọ́ lẹ̀ pé kò àmọ̀jí abájọ rẹ̀ kí ló dé tẹ̀lé kí àìlà ní mẹ́rin tẹ́ǹkà gbọ́ àmì jì tẹ́ǹkì mọ́bílì mẹ́ta kí ló dọ́jà pé ẹ̀ ń fi omi ti àlùwàlà tẹ́ẹ̀bà wá rómi yèpẹ̀ tí máa ń dọ̀tí ara lókun tẹ́ẹ̀sì lọ fi pẹ́ǹsì tàyámù. àwọn onímọ̀ pèsè pé àìmọ̀ àwọn kan kò túmọ̀ ìjọ kò túmọ̀ kan pè àwọn ìfẹ́ ìwé yẹn kéré nínú àwọn tọ́pọ̀ tọ́nà ọba àdìsọ lásàlàyé ẹ̀ ń gbọ́ lọ ní wàsáàrí wàsáàrí kan tó bá tọ̀rọ̀ àìdíyàwó جزاء مما كسب نكالا من الله والله عزيز حكيم ẹni tó jalè lọ́kùnrin ẹni tó jalè lóbìnrin ẹgbẹ́ ọ̀rọ̀ kí ni ìdí abáyé tó ní ẹgbẹ́ ọ̀rọ̀ tí ń torí kí wọ́n kírun ní àbí ẹyọ tàbá àbí ẹgbẹ́ àwẹ̀ àbí ẹnọmọ ọlọ́mọ ìròyìn yẹn ti wà lára ń tọ́sọ wọ̀sáárì kù wọ̀sáárì kọ́kọ́tọ̀rù àìríyànwá. ajẹ́pẹ́ àti mọ̀bí abájọ tó ti ní agbé ọwọ́ wọn kó lè bá àjẹ́ ẹ̀sán fún sẹ́kì hàn sí. azani yàtọ̀ wọ̀sáárì fájìlì dúkú lọ́wọ́ àtẹ̀dé nínú ìmọ̀ọ́nì àtẹ̀jẹ̀dà ó sì lọ́kùnrin àdélóbìnrin ẹ̀jẹ̀ kí ni fún wọn ẹ̀fún wọn bíi ẹsẹ̀ ẹgbà fún wọn ọgọ́rùn-ún sí ni àti mọ̀ pé torí tí ẹ a mọ̀ pọ̀ nínú sẹ̀ríà tí ìdí abájọ tó lọ́wọ́ fi ní òfin lélẹ̀ ikọ̀ ọ̀kan tá a bá wá ń sọ tó bọ́yá sọ́rì ntọ́lọ̀ ọba àlejò láti ìjọlọ́ náà àwọn nǹkan mi àníjò mọ pàtó onìkọ́lọ́ mọ pàtó ẹ̀ so ajẹ́ ike ó ti rìnlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ lùdọ́rìtì àwọn onímọ̀ ìpè àkà ọlọ́ọ̀ba ọlá ó ní ìdí abájọ tó fi gbé àwọn òfin kalẹ̀ ó sì fẹ́ tó ń sùn pẹ̀lú ẹ̀ àwọn àbọ̀ lẹ́yìn gbata tá a ti mọ̀ yìí bófin ọlọ́run ṣe ń dé náà làbẹ́ mọ̀ yìí ọlọ́run ní màkà fún ó sì ní gàyà oní tí ń fẹ́ oní tí ń sùn pẹ̀lú ẹ̀. ìkọ ọ̀rọ̀ nípa sílẹ̀ ìyẹn lọ́pẹ́ káwọn àbọ̀ tó mọ̀ kọ́ bó ti jẹ́ èdè lágbáwá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ṣe ń bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń kọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí làwọn èèyàn tahlil ni wọ́n ń alaye àlàyé àlàyé àlàyé kíkọ sílẹ̀ rẹ̀ nígbà yẹ kó ń bu àwọn èèyàn kan lójú àwọn náà sọ lábá àti wọn akọ wọn fi ń kọ gbogbo náà ni à nígbà tó di ṣùgbọ́n tó wà ní Qur'an ó tó wà ní hadith anabi sallallahu alaihi wasallam àwọn sàájà ní sọ̀sọ́là wọ́n lò wọ́n lò mọ̀kànsí ní sẹ̀ríà nígbà tí anabi sallallahu alaihi wasallam tó ń gbé láàyè sọ́nù ìyáni àdókòmọ̀ làásọ̀rọ̀ ilẹ̀ àti ìgbà ìkórè wa ẹnì kankan ní ọ̀gbọ̀n tí wọ́n á àbí ní inú ọgbà àwọn ìgbà ìkórè wa ọgbà àwọn láti ẹ̀kọ́ ìtẹ́sì tí wọ́n lọ́ọ̀bẹ̀ kí nǹkan tó tó bẹ́yìn yọ. ó ní ẹ̀gbọ́dọ̀ kí afro tẹ́sì débẹ̀ á sì wá tó àsìkò ẹ̀kú fẹ́ bọ́ làwọn tàbí yẹ bá yẹ kó pé kí wọ́n sẹ́yìn àjò lọ lórí ìgbà ọ̀gbọ́n wọn kan tí ìtànẹ́bí sọ̀tọ́lá ń sọ ní pé kí gbogbo ọjọ́ lọ tán kọ̀ bá lọ tán bó ti ẹ̀yìn mọ́tò lè lóṣòfin á sí nìyí àbí ó ti wò yí pé káyára á tètè délẹ̀ á sì lè rí sí ìbọ̀ tó bá dìbò wá fẹ́ yíwọ́ á kọ̀kọ́ kí á sì nàgá tó mọ bọ́rọ̀ lọ. afúrákan bá dúró kí á sí afúrákan bá ó di dán ẹnìkan ló kọ́ bó ti gbọ́ yìí ẹnìkejì náà ló kọ́ bó ti gbọ́ yìí ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n bọ́kùn ní ẹni kọ̀ǹdíṣẹ̀ tẹ̀ bá rí ọwà ọwọ́ àti ọwà lélélélélé ọjà àti ọkàn jí ni ẹ̀wọ̀n tó tóbi ọlọ́run èèyàn tó wà lábẹ́ àlàfà tó ń retí àánú ọlọ́run tó ti rẹ̀ ní bá gbé àwọn àlàfà yẹn kó dókè dìde bọ́bá fẹ́ lóun fẹ́ sáàdù àlàá gbólómi wà gbólómi fẹ́ ṣe tàyámù kọ̀rọ̀lá gbé àníyàn ní òfin yọba bẹ̀rẹ̀ àyílà ọ̀sìn kì í lọ náà bala kájà bá tó tí òfin rẹ̀ yọ dàbí yóò di màá sí lọ náà òun ti rúkú o òun ti borí kan lẹ o òun ti ní tàtàyà o tó wà mọ tàtàyà rẹ lọ bọ́ bá ti lágbára torí bọ́ọ̀lù ọ̀nà láyé tẹ̀lé gbogbo àwọn ọ̀nà sáńtì ìgbà òṣàhà. ọlọ́run bá ọlọ́run àti ọmọ ẹ̀mí kọlọ́run àti wájú lágbára sọ abáka dúró lórí wípé ìtàní sàtàlà ń fẹ́ di wípé irun ọ̀gbọ́dọ̀ bọ́ mọ́ wa nígbà tí a tóbi tó á bọ̀ àwọn kárí lọ lẹ́yìn ìgbà bá tán apá kan sọ nọ́ọ̀sù ọlágbára tààlìlù lọ nọ́ọ̀sù látọ̀dọ̀ àdẹ́sọ̀ sálà ní pé láàyè pọ́sì jáde àdúgbò láàpọ̀ ilé àgbà ní kòrè lọ ẹ gbọ́dọ̀ kí ìrún ásírí àtọ́gbà ní kòrè lọ nígbà tẹ bá ti rí nọ́ọ̀sù tó fojú hàn ìyá àtúntàn kan kò wúlò mọ́ màkà ásírí sẹ̀ríà kò wúlò mọ́ tí o bá mi yé má pé o ti gbọ́ màkà ásírí sẹ̀ríà yìí.

onu ti sẹ̀ríà a kuran ti ń sọ̀kalẹ̀ lẹ́ńtọ́ ń gbọ́yé ti ń gbọ́yé náà ti ń sọ̀rọ̀ ni ó ti dáhùn yẹn ti ń gbọ́yé bẹ́ẹ̀ náà làwọn sàbí àdúgbò ọ̀sọ́lọ̀ bá àyè sọ́lọ̀ wọ́n ti mọ̀kọ́ ti àwọn onímọ̀ wa bẹ̀rẹ̀ sí kọ́ ọ̀rọ̀ lórí mọ̀kọ́ ti lábala wọn mú màkọ inú òṣòlò pípé ńgbà tí wọn bá dìde pìyà pé ká fi etí sẹ̀rí àwòsojú abẹ́ǹkò ń pa nipa nípa òfin ká fi sòfin ètòsojú abẹ́ǹkò ń pa rẹ̀ ká fi wọn ra wọn. sẹ̀rí àtọ́ká àgbọ̀dọ̀ mú sí ṣùgbọ́n tí wọ́n ń dọ̀n òun náà ni dàbí nìkan bá tẹrẹ sómi tó ti fà mẹ́rin nígbà yọ ọmọ ọkùnrin yàrá tó bá ti mú pọ̀ jù ṣùgbọ́n nǹkan míì wọ́n tó ti fi ń sọtí nǹkan míì tí òtún wà ní fọ́ọ̀mù yẹn tí èso lómi tó lè dààyàn lọ́pọ̀lọ́rú tí òtún láti pàdé ọ̀sán ó tún ti ń bẹ bí igbó tí wọ́n fà ṣèdájọ́ kan náà wọ́n dọ̀gba ní àdéhùn ṣèdájọ́ kan náà so ìdí wọn tó ní kìyàtù yẹn gbàtà wọn afáàbá wọn sọ̀rọ̀ nípa kìyàtù yìí ipe ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ tí kò sí náà so Kùránì lórí àbí hadith tó ń jẹ́ pé ìdí abájọ tí òfin fi wá lórí èsì náà so wá lórí ẹ̀ ọ wà lára tiẹ̀ náà káfí wọ́n tó sun ara wọn kò sí wọ́n mẹ́ẹ̀ nígbà tí wọ́n bá wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ lábẹ́ ta'dilul ahkam ibẹ̀ ń wò tí wàá máa sọ̀rọ̀ lórí mọ̀kánsì ṣé ìwà àbíyá lè ta ló lè bá ń sọ sí mo wí ní gbólóhùn ẹ̀yọ̀ kan tí ò ní pọ̀ jù lábẹ́ tàlílò àkàn kí ni ìdíyà kí ni ti ìdájọ́ ìrúkọ̀ mọ́ lábẹ́ rẹ̀ ni ó tún á máa sọ̀rọ̀ ń pa kí ni mọ̀kọ́sùdù ṣẹ̀ríà nígbà náà bá ń fẹ́ pẹ̀lú òfin ta bá mi kú sọ̀rọ̀ àti sọ̀rọ̀ mi lè lórí kálí mọ̀ fáwọn àǹfọ̀kàn bá a lọ. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n yorùbá tó wí àbíńkọ́ lágbàáyé tàbí ọba àrùkú ìsìn tí mo sọ yẹn kábílì mọ̀ bá gbọ́ yé subhanallah àbẹ́mi ẹ̀gbẹ́ tí mo sọ ń ṣe ni a ní ní ìgbà wo làwọn afáàmù ń sọ̀rọ̀ lórí mọ̀kọ́sùlù ṣẹ̀ríà aláwọn oníwòsàn lè ni wọ́n máa sọ̀rọ̀ pa òṣèlú sẹ̀ríà ní ọkọ̀ bàbá òṣèlú sẹ̀ríà àwọn olóòṣèlú fíkì yẹn wọ́n ní bàbá ìtọ́pọ̀ wọ́n ní eré àtọ̀tọ̀pọ̀ ṣùgbọ́n lábẹ́ eré ọ̀tọ̀jẹ yọ kan sáǹtì ní àlẹ́fẹ̀yà jẹ́ǹtì ní analogical deduction lábẹ́ ẹ̀ ni wọ́n ti máa ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ òṣèlú sẹ̀ríà ìtọ́wà lábẹ́ ìyá àtọ̀tọ̀ pọ̀ ṣùgbọ́n gbàtẹ́ bá ń sọ nípa tàlíbìlì àkàmù kí ni illatul hukm kí ni sababul hukm kí ló kún fa ìdájọ́ yìí lábẹ́ rẹ̀ ń wò tí wàá máa sọ̀rọ̀ lórí mọ̀gbọ́n nínú ṣẹ̀ríà sáàtìrẹ́ tó lè sọ báyìí dáhùn ọ̀yá bismillah. Thank you lábẹ́ kí ni àwọn afá àti mọ́ ń sọ̀rọ̀ ọba mọ̀tọ́ lù sẹ̀ríyà tí mo ní ìdìyẹ kókó tí mo fẹ́ nù. lábẹ́ kìyàt níbo lábẹ́ kìyàt. níba lábẹ́ illatul hukum àbí sababul hukum àbí ta'dilul ahkam tí ìbáyẹ̀ tí yóò tọ́jú ẹ̀sẹ̀ wọn. lábẹ́ ibi táwọn afá ti ń sọ̀rọ̀ lórí mọ̀kọ́sílù sẹ̀rí àgbẹ̀ ta ní lábẹ́ ìyá lọ́ndà ìyá tiẹ̀ níbi ilẹ̀tò lùsókòm àbí tààdélu lùsókòm àbí sábàbò lùsókòm ní kàkànnà lòdì mẹ́tẹ̀ẹ̀ta yẹn. lábẹ́ rẹ̀ ilà ni wọ́n tó àwọn sọ̀rọ̀ ká mọ̀kọ́sílù sẹ̀rí à. ìtọ́jẹ́ ilẹ̀tò lùsókòm ìdí abájọ tọ́lọ̀ mọ́ ń tó òfin mọ́ nǹkan mẹ́rin gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. nǹkan bá tòbi sábàbò ìsopò àbí àtòbi nílẹ̀ tó ìsopò nǹkan mẹ́rin gbọ́dọ̀ tòbi lára. alákọ̀ọ́kọ́ ni pé yóò jẹ wá yóò jẹ ìròyìn ẹlẹ́ẹ̀kejì yóò jẹ ìròyìn tó fojú hàn kí èsì ìtẹ́nì kan máa sọ pé kọ̀mọ̀ ilé òsì tọ́ba tiẹ̀ ní òye òsì ajẹ́ tó kù sí fámìlì yẹn nìyẹn kò sí fámìlì yẹn yóò jẹ ká mọ̀ tí ó fi lẹ́à tí bá mi ní yọ́ jẹ́ ìròyìn tó clear ẹlẹ́ẹ̀kẹta yọ́ jẹ́ ntónígbàdéke kìí ṣe tó yẹ pé sáàmù lọ rárá o ní ọkọ lè jẹ ẹgbẹ́ tó lè tí ọjọ́ kò bá ìdájọ́ ọgbọ́dọ̀ nígbàdéke wà mú dọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ọgbọ́dọ̀ ní ìbámu sí ìdájọ́ yẹn ìtí ọjọ́ òkùnfà ìdájọ́ ọgbọ́dọ̀ ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú ìdájọ́ yẹn ìní wọ́n pè ní alùwàfù azọ́hìr alùmọ̀ndọ́bí alùmọ̀nàtìbù bí tẹ̀sírì sábàbù ìfọ́kù huwàlùwàfù azọ́hìr alùmọ̀ndọ́bí alùmọ̀nàtìbù bí tẹ̀sírì nípa fi de ìdájọ́ ìmọ́lẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ìròyìn nínú ẹ̀ náà ni azina ìròyìn èèyàn kan lè dé sí kọfẹ́ pé lágbájá bí mo ṣe ń rí ó ń sùn lẹ́yìn à èèyàn bẹ̀rẹ̀ wájú ọlọ́run ìròyìn ni tí èdú ó kájú kan ó lè dó sùn lẹ́ lónìí kọ́mọ̀ tó sùn lẹ́ lọ́la bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ ìtẹ́ńpẹ̀ ni wọ́n sùn nìyẹn ìtí òjò kojú kan flexibility gbọ́dọ̀ wà fún ẹlẹ́ẹ̀kejì yóò fojú hàn ètí ń jẹ́ zina nǹkan ọmọkùnrin rẹ kọ́tẹ́rì síbi nǹkan ọmọbìnrin ní tí èyí ìtẹ́lẹ́tọ̀ rẹ tó o tó ìṣe lórí ìṣẹ́ zina lọ ìyẹn òrùjú àbóríjú ọ̀hàn téèyàn bá rí ó ìgbèbá ó ní gbàdéke ọkùnrin kan jáde pé báyìí hàn ní àwọn ọmọdé kọmíkì sí náà fẹ́ẹ́ tí tẹ̀lé àwọn ọ̀sẹ̀ ìdí ìyájẹ̀ fún àdéhùn sọ àwọn láti béèrè lọ́wọ́ dáadáa ó lò ń kọ́ka dì mọ́jú mọ́jú wọn ní mọ́kéèké fún wọlé òkú ó túmọ̀ sí ọdẹ́kẹ̀ ṣùgbọ́n sì ní ìtòlí pẹnáltì nínú Qur'an nǹkan ló ṣeun àti tinú hadith èyí tó ti jẹ́ ti máa rí àníbi ọ̀sọ́lọ́lá àdìọ́sán fún bídé ó lòun ṣe sì náà nínú tọ̀hí ìrìn onímọ̀ èrò ìdílé ọlọ́run anísọ̀tà àtọ̀tún yóò fi ìfẹ́ lásán ní rárá òun ti kọjá yóò nínú rìwáyà kan ó ní anexaha àwọn àwọn kan náà náà sọ pé kò sí gbódò kan ní ìdílé arábá tó ti ju abẹ́ǹkó ń pa pé ó ṣe ìná tó dàbí gbódò yẹn pé ọwọlé gángan nìtúmọ̀ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ẹ̀dùn ọlọ́run tẹ̀lé kó ti clear. ògùnjúmọ́ onígbàdéke ọgbọ́dọ̀ níbàámu sí òfin tààtò ní ẹlẹ́ẹ̀kẹ́rin ẹni tó ṣe sìnà nígbà bá ṣe rẹ̀ gbogbo ara rẹ̀ ni gbogbo ara rẹ̀ ni ó àwọn làgbóná sí tó kò burú ẹgbà náà tọ́ba tẹ yí pé ó ti níyàwó tẹ́lẹ̀ àbójúlọ́kọ tẹ́lẹ̀ ẹ̀sọ́ ló kò pa torí tí irú ọmọ bá lọ jẹ yọ yẹ yọ ba àwùjọ jẹ ìwọ ọmọ àlè ni wọn máa wù kò ní dáa kò ní wù kódà ẹ̀ tó ní obìnrin gan tó bá wọ̀ kó ṣe ìsìnà pẹ̀lú ẹ̀ ó ń gan fúnra ẹni bínú tó dìbò tó wọn pa rẹ̀ àti kò sí ní láàbójú ojú ti wá ti àwọn àbá àti ẹ̀kọ́ alẹ́kọ̀ọ́ sáòdì tó bá rí báyìí inú rẹ̀ ó dùn yọ sálámù tí ó kí dáadáa lọ́dọ̀ ẹ̀kọ́ àtìyàwó rẹ̀ ní lọ pẹ̀lú ẹ̀sìrẹ́ǹsì tí wa nítọ́ dáa jù tó fún ọ lójú tínú rẹ̀ ó fi dùn ọtún ju kókó ọmọ ọ̀dọ́ ti ẹ̀kọ́ mọ́ <laughs> torí pé tọba ti wọlé òsì pé kọ láìsí ìgbòsè kí o tọba akẹ́wàá tọba onílékiní tọba tọba àmúlé dọ́wà ìgbà ààrẹ ọgbọ̀n mọ́ṣálá ọ̀kàrẹ̀ sọ tí túmọ̀ sí pé kíni o ìtìjú tọ́wọ́ láàrin pé a ní connection pẹ̀lú obìnrin ó sì wà lọ́dọ̀ tí wọn. ìbámu tá a wí yẹn ni wọ́n wá ń pè ní alihikma òun náà ní jẹ́mọ̀ káfí hikma tó lè fọ́kùn alihikma mi wàrà ìlú fọ́kùn òun náà ní jẹ́mọ̀ káfí ní sẹ́ríà kí ni reason behind the law order is the cause of law reasoning behind the law ẹni jẹ́ mọ̀kọ́ tó lè ṣẹ̀ríà onídàájọ́ tó lè ṣèkìmọ̀. ajẹ́ wípé tá a bá mọ reason tó wà ní òpin ó nìkan ò tó láti máa wá mọ òfin lé lórí tí mo sọ pé káfún sọ fáa gbóyé nínú ẹ̀lú ní ojú kó ti mọ̀ mọ̀kọ́ tó lè ṣẹ̀ríà yọ̀ọ̀kan mọ̀ lọ́rọ̀ àgbáyé yọba máa ń tìlà mọ̀kọ́sídù sẹ̀ríà ó nìkan ò tó láti pé kọ́ ọmọ kọ́ ọmọ ọmọ ìdájọ́ nínú lókòrò gbàgbé sábàbù nìkókò bá wà kí ni ìdí abájọ kí ni ẹ kí ni cost of law kí ni ẹ kí ni okùnfà kásọ ìrùn mẹ́rin méjì ta lè sọ fún mi inú okùnfà tó ń mọ́ ń pa kásọ̀ ìrun mẹ́rin di méjì ìyẹn àyílà àlàsáàrì àtìṣà tàní ọ̀sọ̀ fún wa ẹ́ okùnfà kan nìyẹn tàbá sẹ́yìn àjò tàbá sẹ́yìn àjò yẹn ìròyìn kan ní ó sì fojú hàn ó sì ní gbàdéke gbàdéke náà ni pé ilé tó bá wà rẹ tó jẹ́ the last one kó ti fi sẹ́yìn báyìí kó sì máa lọ ibi ìrìn àjò rẹ the last building tó wà rẹ ìlú Ìbàdàn nígbà ọ̀fẹ́ kó ti fi sẹ́yìn ìgbà yẹn láàfin ó káwọn fi pé òun sẹ́yìn àjò ìṣẹ̀dá ọwọ́ agbèrè alọ́ọ̀dọ́ òdebólúwájú ọwọ́ afẹ́ yìí pé ọbẹ̀ ti kọ́ sínú àbọ̀ ọbẹ̀ òsì àti jẹ èyí ti di inú ìlú náà ló làgbọ́ yìí tó òkùnfà ọgbọ́dọ̀ ní kíni ọgbọ́dọ̀ ní gbàdéke lẹ́yìn ìgbà náà ìbámu wo lọ́wọ́ pẹ̀lú ìṣẹ̀ríà òfin tọ́lọ̀ ń gbé kalẹ̀ ike ìwọ tó jẹ́ kó kí mẹ́rin tẹ́lẹ̀ sọ di méjì tó bá ti wà lórí ìrìnàjò àwọn àfọ́ọ̀tọ̀ ike torí kí wàá lọ mọ́pọ̀ kí wàá là ní bíkù fún ọ oríṣiríṣi wàhálà ní mẹ́rin kàńtà ní ìrìnàjò kódà bó bá ti bá sábà gan kọjá travela gbogbo gbà kọjá ju wa mọ́tò lè kóló lójúmọ́ oríṣiríṣi ẹ̀sẹ̀sì ní ọmọ rí oríṣiríṣi ìwọ́dù ní ọmọ rí ètò tó a máa lákòólé kan yìí pé mo fẹ́ sí rákà mẹ́rin àyílá rákà mẹ́rin àlàkárì ọlọ́sìn bọ́ sọ́dún méjì ètò ọ̀nà lákòólé kan yìí pé àṣọ àyílá ní ká àyílá àṣọ àlàkárì ní ká àlàkárì ọlọ́run ti fi ìrọ̀rùn pé o lè kí ní àsìkò kan méjèèjì àti àìlà nígbà tó bá ti wà lórí ìrìnàjò kò lè jáfúrì náà kò sì méyé ní gbogbo ẹ̀mí ìwé tó bá sì wọ̀dọ̀ ẹgbẹ́ tọrọ ọ̀rùn pẹ̀lú rédí bó ti ń dráìfù lọ ní pé kò gbogbo ilé àjọ rẹ̀ di àtìwá sírì láti wá sírì bá tún ọjọ́ gbà náà ló tó àbíbẹ̀ ẹ̀kọ́ ti kájẹ́ ti pé ìparí àsìkò àyílà ló ń ṣe àyílà ẹ̀ sálámà sábò pẹ́ ìrọ̀rùn yẹn ni wọ́n ń pè ní hikma ní wàrà ìlẹ̀kọ́kọ́ òun náà ni wọ́n ń pè ní maqsidu sharia ṣé yorùbá mi yé ọ̀wà ní pé gbogbo tí ọba ti mú ìrọ̀rùn wá ní kí èèyàn máa torí ẹ̀ dín irun ọ̀sọ̀rọ̀ ààrẹ ní mọ̀ṣẹ́ rí irun yẹn ọ̀sọ̀rọ̀ àti legislator yẹn ẹ̀ńtínsòfin agbára tọ́lọ̀ nílò fẹ́ẹ́ sì sọ́dọ̀ tó pé gbogbo ìjọba ti múnà ọ̀rọ̀ láti mọ ẹgbẹ́ ọlọ́run sọ́ba torí ẹ̀ lẹ́gbọ́dọ̀ tó ẹgbọ́dọ̀ tó fìyà láàrin kí ni court of law kí ni wisdom behind the law kí ni sábàbù lùfọ́kùn kí ni alìhíkùmọ̀ wà lùmọ́sì ní wàrà lùfọ́kùn. àjẹ́ pé ẹni tó ti ń gbàwẹ̀ lọ tó ń sèrìn àjò ó sì fi ìlú sẹ́yìn tó o wù ó lè já nira ni o ọkàn nira ni ó lè já torí pé tọ́jú kò pàtó wà bẹ́ẹ̀ ẹ tó gbá bọ́ọ̀lù fún tíìmù rẹ̀ tó wà ní ìlú yóò sèrìn àjò ìjọlẹ̀ tó ọkọ̀ jẹun dáadáa kọlẹ́tọ̀ rẹ̀ torí pé sọ́kẹ́ mọ ìdájọ́ lé lórí máa ká kúbu ìṣẹ̀rí àlọ́fẹ́ lọ́lé lórí kéèké sábàbí ṣùgbọ́n o tọ́ba gbá bọ́ọ̀lù lọ tọ́wọ́ rẹ̀ tí ò lè kó àfikọ́ pẹ̀lú láì àfikọ́ jẹun kò lè kó pẹ̀lú bọ́ọ̀lù kan mọ́ sọ kò lè kó pẹ̀lú láì ara rẹ̀ àfikọ́ jẹun ọlẹ́tọ̀ ọkọ̀ jẹun ṣé wọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni díẹ̀ tó fi jẹun ètò torí bọ́ọ̀lù tó bá nítorí ikọ́ rẹ̀ bọ́bá ti rẹ̀ ní bọ́ọ̀lù ọjẹ́ bọ́ọ̀lù ló mú rẹ̀ ní ọjẹ́ nǹkan nínú ló mú rẹ̀ ní ọlẹ́tọ̀ àti jẹun lọ́nà rẹ̀ so àti fi ìdájọ́ sára sábàbù rẹ̀ ọwọ́ àkùkù ìmọ̀ọ́nì rẹ̀ ìmọ̀ọ́nì rẹ̀ ọ̀gbọ̀gbọ̀ àmọ́jẹ̀ ń gbábọ́ọ̀lù náà rẹ̀ kọ́mọ̀jẹ̀ pé ìjà ìmọ̀ọ́nì rẹ̀ ọ̀gbọ̀gbọ̀ àmọ́jẹ̀ pé mo fẹ́ gbáwẹ̀ fún wa torí tẹ̀gbẹ́ lómi lè ṣe bẹ́ẹ̀ àbíyàwó rẹ̀ tó ti wà fábìlì ti pẹ́ ọ̀fẹ́ ìdè ni lọ́wọ́ tó mo ti lẹ́tọ̀ àti súnmọ́ ní ìsìn ìlú padà lọ́la lọ́wọ́ fẹ́ fẹ́ bá tọ̀ fábìlì gbogbo tẹ̀lé àbúrò sọ pé táwa ti káàbù a lè fa ọ̀rọ̀ àjùgbà mi ọba gbé inú mọ́tò mẹ́wàá jọ lè fò kọ̀lẹ́tẹ̀ kankan o kọ̀lẹ́tẹ̀ kankan ní sẹ̀ríà ìwọ lè bẹ́ẹ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ sí ẹni ìmánì rẹ̀ pọ̀ ní ti ẹ̀ lọ́dún ẹ̀ntọ́ yẹn náà tàbí àti ẹ̀ntọ́ yẹn mẹ́rin àti ẹ̀ntí ọ̀nà ẹ̀kẹ̀kẹ̀ mọ́bìnrin gbogbo ẹ̀ntọ́ mẹ́rin lọ́mọ́sálásí láti bá tó ní mẹ́rin méjì àti ẹ̀ntọ́ yẹn tó mẹ́rin kan ní àti ẹ̀ntọ́ bẹ̀rẹ̀ ọ̀dọ́ rẹ̀ ló ti tẹ̀ àti ẹ̀ntọ́ màmá ti mùsọ́lá ti mú agbóore ó sì káwọn ọmọ rẹ̀ gbóná kí <laughs> mọ́bìnrin gbogbo wọn kọ̀kẹ́lẹ́sẹ̀ gbogbo wọn tí o bá ti lé lásọ yìí pé agbọ́dọ̀ mọ mọ̀kọ́sùlù sẹ̀rí àdáadáa ìgbà wo làwọn afá máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìyá lábẹ́ ìyá nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ lábẹ́ sábàbù lè kókò tọ́jú ọkọ̀ wa ìdájọ́ mọ̀kọ́sùlù sẹ̀rí àwa jẹ́ nǹkan ẹyọ kan nínú nǹkan mẹ́rin tí máa jẹ́ sábàbù lè kókò. ṣé o bá ń tọ́ba jẹ́ pé ìdájọ́ kan bẹ táàtì ẹ̀ sábàbù rẹ̀ ló àwọn àríwò hadith àwọn àbọ̀wòrí kankan tó dé àwọn àrí kankan ju mọ́kànsílù sẹ̀rí àlọ́ kò sí ìwọ̀ kámọ́ lórí mọ́kànsílù sẹ̀rí àlọ́ ṣùgbọ́n tọ́ba ti ní àìjókòó ti kọ́ wá ní ọmọ dé ọwọ́ kọ́ sọ pé máa kó àwọn obìnrin lẹ́kọ̀ọ́ dáadáa tí yé wọn àti ká máa fún ọmọ wa mọ́sálásí wọ́n ní haidọ̀ lára wọn ní haidọ̀ lára ta ló fi ti ẹjọ́ tó wà ní àǹfààní táàrí ń bẹ̀rù ká máa ń lé wọn sẹ́yìn torí haidọ̀ lọ ọlọ́run tó lòsí ó ti ní bọ̀ bá ti wá jẹ́nàbà ìwà ní haidọ̀ ẹ gbọ́dọ̀ ṣe mọ́kìsìmìlì mọ́sí ẹ gbọ́dọ̀ kó jókòó mọ́sálásí kọjá ọlọ ẹsẹsàn ẹsẹsàn koran tó débi pé ó lè kọjá òun gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ jókòó kalẹ̀ kí ló tún fẹ́ which means tí necessity bá wà kọ kọjá òsì lè kọjá wọn kó ojú ká kó náà ṣe program ní òṣèlú sẹ̀ríà kọ́ wa mọ wa mọ kọ́ síbi sẹ̀ríà ní ìfẹ́ ah, àǹfààní tàyímù nítí ọmọ ọbọ fún wọn obìnrin mi lè fi háyídọ̀ ní gbogbo tiẹ̀ ọpọlọ tiẹ̀ lásán kì í sẹ́sìn tọ́lọ́ ẹ̀sìn tọ́lọ́ nṣúfù ti wá tó fojú kan èyí tá a bá gbọ́jé ń bẹ̀ wọ́n lè da ìlànà èyí tá a mọ̀ mọ̀ síbi sẹ̀ríà bẹ̀ wọ́n lè da ìlànà èyí tá bá mọ̀ mọ̀ kọ́ síbi sẹ̀ríà á sílẹ̀ tọ́lọ́ nígbà ọba yá ẹ̀ńtọ́lọ̀ bá fún ní òye ó lè hàn jù ó sì lè mọ̀ sí ọ ṣùgbọ́n kó o ní mọ̀ kọ́ síbi ṣẹ̀yà rẹ̀ kọ́ wá mọ̀ mọ̀ mọ̀ bá olé tiẹ̀ bá olé tiẹ̀ òfin ọlọ́run kó nítorí mọ̀ kọ́ síbi ṣẹ̀yà ọ̀ntara rẹ̀ jẹ ọ̀ntara rẹ̀ jẹ ọkàn àwọn tó fi làákàyè ni wọ́n gbé wájú nọ́ọ̀sì kọ̀ọ̀rọ̀ àrùn àti àdìyí làákàyè ní àkọ́kọ́ lọ́dọ̀ tí wọn nítorí bá tún náà mú ní wípé kọ́ọ̀kọ́ gbéná tó Qur'an síwájú àti hadith tó bá bá làákàyè rẹ mu wọ́n ilà ìlàmù tí ọba bá làákàyè rẹ mu tọ́lọ́run lọ́ kọ̀kọ́ sí náà ìjọ tọ́lọ́run bá yọ bá làákàyè rẹ mu ni ó lè máa pẹ́ ní kọ̀ọ̀kẹ́ àlùwàlá tó dẹ̀ ń kí ètè mùsùlùmí gan fẹ́ràn rẹ̀ yẹn ń sọ jáde lẹ́yìn ẹ̀sìn yín wà ti fẹ́ lẹ́yìn ọ̀fàdù àlà ẹ̀sìn ẹ̀fọ̀ ojú ẹ̀fẹ̀sẹ̀ ẹ̀fọ̀ gbàgbà lójoojúmọ́. ṣùgbọ́n tí wọ́n tún á gbọ́ pé nígbà tá a lómi la tún á fi yẹ̀pẹ̀ para ẹ̀ mọ́ owó wá tún lè lè bá ìsìnkú ọ̀nà. ṣùgbọ́n afa wa alqarafi shihabuddin ahmed alqarafi tó ṣe àgbẹ̀xíra ó ní ìpẹ̀ta fi ń para nínú tó ń gbọ́ yé ń bẹ̀ wípé ọlá kọ̀fẹ́ ká jìnà ga rántí ìpìlẹ̀ wa tọ́lọ̀ fi dá wa ìpìlẹ̀ wa tọ́lọ̀ ni a mọ omi àti ìyẹ̀pẹ̀ lọ́lọ́run fi dá wa ìpìlẹ̀ àkọ́kọ́ lómi táàbà rí a padà sí ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì ti òǹgbọ́n náà lè sọ pé ìdí abájọ ẹni tí ò sí mi mú ní tó gbọ́ yé lọ níbẹ̀ ni ọba láàtẹ̀ ìgbà mi ọba láàtẹ̀ ìlú ọba láàtẹ̀ ìlú àwọn kẹ́mí ń bẹ alẹ́ gbọ́ yé nu sẹ̀ríà àwọn kẹ́mí ń bẹ mú abájọ rẹ̀ ṣùgbọ́n wọ́n máa tẹ̀lé tọ́lọ́run tó ọlọ́run àmọ́ àwọn tó yẹ pé àlẹ́dí náà já àdùkù yìí náà tí wọ́n gbìyànjú pa ọ̀rọ̀ àwọ̀ ọlọ́run tí wọ́n tẹ̀lé àmọ́ ọmọkọ̀ wọn sọ́dọ̀ àwọn àtàbùlù káàkiri ọlọ́run iná fún fíkìyà tún àmọ́nù bi rabbihim wa zidnahum huda ọ̀dọ́mọdékùnrin ni wọ́n àwọn ọ̀dọ́ náà ni wọ́n máa ń kéde ìlú àmọ́nù bi rabbihim wọ́n nígbàgbọ́ òdodo sọ́dọ̀ tó ń tọ́jú wọn wàzídì náà hùdà àwọn náà wá tún wá fi àlékún ìtọ́sọ́nà àti fún wọn. ẹ wo títóbi ọlọ́run ọmọ ọgbọ́n nǹkan nu sẹ̀ríà ọ̀gbọ́dì abájọ rẹ̀ yìí ìwọ fàtì ẹ̀kọ́ tẹ̀lé nu sẹ̀ríà yẹn náà ọlọ́wọ́ a sọ́nà níbi àwọn àlámọ̀ ìkókò. lẹ́yìn bàtà ti máa tuntun mọ́ bí Qur'an ṣe dé ìlú náà dé àtìgbà àwọn onímọ̀ wọ́n sáré wa pé ṣé ọlọ́ọ̀bà àlejòọlá ó ní màá kọ́ síbi ṣẹ̀rí àbí òmìnir àìsíkò ilẹ̀ ìpé ọlọ́ọ̀bà àlejòọlá ó ní ìdí abájọ ó ní màá kọ́ síbi nínú ṣẹ̀rí ààrẹ. bóò láti wá mọ ọ̀nà wo láti mọ̀ yìí pé láti máa ṣe àtúnṣe lẹ́nu ọ̀sìn ìṣẹ̀ríà ọ̀kan lóronú lásán lọ́fọ̀ ara rẹ tó pé ọlọ́run fẹ́ fẹ́ báyìí kìtàbù láti nìyẹn ọ̀nà wo lágbàmọ̀ yìí pé ìtọ́lọ́wọ́ bá ń fẹ́ nínú òfin rẹ̀ rí ó ti ní ọ̀nà táwọn onímọ̀ sàlàyé tẹ́sí ìtúrùkù máa rí fájú bàbá ọ̀sùn ṣẹ̀ríà alákọ̀ọ́kọ́ fẹ́ẹ́kùn lọ lágbára jù òun náà ní kẹ́ńpé ìtọpinpin ọ̀kọ̀ọ̀kan ṣẹ̀ríà ọ̀kọ̀ọ̀kan òfin tọba ti ṣíkòrò tọ́ǹkà ibi tó fi bá wà o ronú pé kí abájọ tọba ti ń kà tọba ti ń rófin ǹjẹ́ ọlọ́run sọ̀dí abájọ ìyá náà sọ̀dí wa. àwọn àfa àwọn sọ pé pé òfin ṣẹ̀ríà wọ́n come out pẹ̀lú nǹkan méjì kan ipe kò sí òfin kan ní òfin ṣẹ̀ríà tí ò ní méjèèjì yẹn lára alákọ̀ọ́kọ́ oná ní jẹ́líbùlì mọ̀sọ́ọ́lẹ́ nílé ìgbà jẹ́líbùlì mọ̀sọ́ọ́lẹ́ nílé ìgbà kò sí òfin kan nínú ṣẹ̀ríà tí èsì pé ó fẹ́ fa àwọn àǹfààní kan wá fún ọmọ ìlẹ́yìn gbogbo òfin ìṣẹ̀lẹ̀ àpàtàpàtà tó bá ń tọkọ ẹ̀ kan gbogbo òkọ̀ kan náà lọ́mọ pé ní ìwúlò fún nǹkan báyìí wọ́n ń sàǹfà ní nǹkan báyìí. ẹlẹ́ẹ̀kejì dárí olùmọ̀fáàfẹ́ anilẹ̀ ìbáàdì ọfẹ́ ti aburú kò fún gbogbo ẹ̀dá tó lò fi yẹn ọlọ́run fẹ́ ti àwọn aburú kan ọfẹ́ ti kò kódà àwọn onímọ̀ sọ wípé méjèèjì tá a wíhùn ẹyọ kan náà ti tètè méjì wọ́n lẹ́yọ kan ti tètè méjì wọ́n lẹ́yọ kan náà ni pé jálíbùlù mọ̀sán ọ̀jẹ̀ ìdílé ìbàdàn ipe gbogbo òfin tọ́lọ̀ mú wa ọ̀fẹ́ fi wọ́ àǹfààní kan tó ọmọ tó ọmọ tẹ́lẹ̀ ọ̀fẹ́ fi wọ́ wa bá omi tó ọba lù wọ́n ní sọ gbogbo ìtọ́lọ̀ fi ti aburú dànù àǹfààní náà lè ní ń fà wá àdíkò sínú àǹfààní pé ìròyìn àbúrú dànù wọ́n ní ẹ̀kejì náà padà sí ipa lákọ̀ọ́kọ́ náà làfà olórí sọ pé afá ìgbà tó ṣe nọ́bìmù lórí mọ̀lọ́fún ṣẹ̀ríà ó ní àdínú mọ̀kúndé ju alàlùmọ̀ sọ́ọ́dẹ́sì fi ìdẹ́lùbí ha wà dárì nínú màfààtì gbogbo ẹ̀sìn wa ìpátápátá tọ́ báàbù látòkòdélẹ̀ ó rí i pé ó láǹfààní tó fẹ́ fà wá fún ọ ó sì bẹ̀rẹ̀ ní àwọn aburú kan tí ó ti dànù wọn lẹ́yìn ìgbà náà làwọn afá wa jókòó sí pé kí ni jẹ́ mọ̀tọ́ rẹ̀ kí ni jàǹfà rẹ̀ tẹ̀ǹfà àwọn gbólóògbé ni ọmọ orí tí ò ní mọ̀ ìjà tí ò ní mọ bó ṣe jí lòdì pé kí ni jẹ́ mọ̀tọ́ kí ni jàǹfà rẹ̀ wọ́n ní àǹfààní ní máa yàgbá fún gbogbo tí máa ń dùn máa yẹ̀ sí ọmọ gbájú ìjàǹfà rẹ̀ máa yà lábùtò ìdí máa ń dùn máa yà ìdí ń dàbà nínú odikeji rẹ̀ oná ní tẹ́mọ́ padà ìtọ́jẹ́ ìbàjẹ́ oná ti ní máa láàyà lágbò nítorí wípé kò lè dùn mọ́yàn wà yú límù yóò sì kú ẹ̀ta ìrúbáyàn ìlọ́pù sí jẹ́ ìbéèrè ní ọwọ́ àjẹwò yìí pé sọ́pọ́sìlù pẹ̀lú làákẹ́ ọmọ ẹ̀lẹ́nìyàn tíyà rẹ̀ bí sílé ayé tí ọ̀gbọ́n kankan ọlọ nursery school ọlọ primary school ọlọ secondary school ọlọ university iye rẹ̀ ń tọ́jú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi wá di professor sọ̀rọ̀ ọ̀kọ̀jẹ́ tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn yẹn láàrin gbogbo tẹ́jì tó lè ìdìrá òkú lè máa wà lọ́tọ̀ọ̀dẹ́ sọ̀rọ̀ ọ̀rùn fún kọjá pé yóò ní àgbọ́yé gbogbo ń tọ́jẹ́ tí ọjà ń fàyàn láyé tọ́wọ́ ẹ pé o lè mọ̀ ọ́ lámọ̀tàn ajẹ́kọ̀ọ́ program ara rẹ̀ o sì ní sáàjìdé ọ̀rọ̀ rẹ̀ ó sì máa kúrẹ́ déyẹ́yẹ́ tí ó bá mi àbí òye kí ni dáhùn sọ̀rọ̀ nǹkan mẹ́ẹ̀dínlẹ̀ kó ní sí ìdíráàpù jẹ̀mí ìmọ̀sán ọ̀dẹ̀ ìdílé kọjá pé yóò ní gbàgbọ́ yẹ pé gbogbo nǹkan tí ó sàǹfààní fún ọmọ gbogbo tí ó jẹ́nira fún ọmọ tó tètè ẹ̀dá mi lóhun lọ́lọ́ fi sọ fún wa ní ojú àtúntò ti pé aláàyà aláàmù mọ́ni kàlákọ̀ wà wúwà wúwà fi ìdòkòkò ní sọ́lọ̀ ń tọ́ dá ẹ̀dá tí ọ̀wà ní mímọ̀ pẹ̀lú ẹ̀dá ni kọ́mọ tí ó jàǹfà ẹ̀ àti tí ò ní jàǹfà ẹ̀ wà wúwà wúwà fi ìdòkòkò ní ọlọ́ọ̀bá àlékè ọlá ọba tó ṣe wípé ìmọ̀ wíníwíní ń bẹ fún mi ọ̀jọ̀gbọ́n ni làtífù ń bẹ yẹn mọ́tò sáàlú o tọ́lọ̀ ọmọ lárúbáwá pọ̀ ọmọ pé lóṣù ní jẹ́rẹ̀ ìmọ̀ ń bẹ fọ́lọ́ ìmọ̀ ìsanwó níwíní ẹ̀pá tó sì mú kágbà fọ́lọ́ ní ìtẹ́jú sí mi kálù òfin ọlọ́run ìní kálù ìtọ́sọ́nà tọ́lọ́ fún àwọn àdínẹ́bí ọlọ́run láti bèrè ẹyẹ ayé àti ìyá bá ti gbádùn tọ́lọ́ نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا أو يقسمون رحمة ربك àánú ọlọ́run káwọn káàbìrì ní ń pín ní àwọn tó wọ́n ń pín kí lọ́lọ́run rí bá àti náà ní ìlú wà ìdáyà tọ́lọ̀ fáwọn àdìmẹ́bí ọlọ́run jẹ́ fún jáde lọ́jọ́ lọ. ìdáyà náà lọ́lọ́run wá pín lórí ilẹ̀ fáwọn àfa àwọn àfa àti ẹ̀wà lórí ìlú náà lẹ́nu ìlú náà lọ́sọ̀tọ̀ ọlọ́run ti fún kálukú jura wọn lọ lílo rẹ̀ ọlọ́run tó fún kálukú jura wọn lọ kọ́nà dákọ́ máa ṣe lílo rẹ̀ rọrùn fún wa mímọ rẹ̀ àti lílo rẹ̀ kọ́nà kọ́ máa ṣe rọrùn fún wa bẹ́ẹ̀ bá ti lò sí ló ṣe gbádùn ayé ẹ̀ ló ṣe gbádùn àlìkìyàmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ti jìnà sí náà ni mùsùlùmí ò ṣe máa bá ti ṣe ayé ní òkú bala àlìkìyàmọ̀ ọlọ́run bá yìí jọlá ó ní màkà ọ̀sùn nínú láti fi mọ̀ ní pé tá a bá tọpa ìyá ti sẹ̀ríà ìkọ̀ọ̀kan sẹ̀ríà lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan a rí pé kò sí kankan tí ò ní pé àǹfààní kan ti ń fa wá fún wa rè àwọn ìnira kan ti ń ti dànù wọn. tá a bá mú sùn yàn rẹ̀ ẹ bá ti sùn yàn oríṣiríṣi ìnira wo ní mẹ́fẹ́ ẹjẹ́ àmọ́kọ́ alákọ̀ọ́kọ́ ẹ́ ìgbà àìsàn ní ilé ṣẹlẹ̀ sí látara ìdìnnà yẹn tó yẹ kí ẹ tí èsì ìdìnnà kò ní ṣẹlẹ̀ sí ṣùgbọ́n tí èsì ìdìnnà náà àìsàn wọn tó náà kọ̀ wá ní gbára ìdìnnà wa ẹ̀hẹ́ títún láǹfààní ti mẹ́mẹ́ àti ìnira ti mẹ́mẹ́ ẹ dá mi lóhùn ẹ́ ìgbọ́mọ ìgbọ́mọ ẹnìkan fẹ́ nìkejì kámọ́ tó gbọmọ bàbá fún torí pé àtọ̀tún àtọ̀ bàbá tó kọ́ lọ́mọ lọ́dọ̀ yọ gbọmọ ẹnìkan fẹ́ nìkan àwọn fàtàwà mi wá àwọn fàtàwà mi wá táwọn ènìyàn mílè ẹ dákun dókítà bó láti ṣe báyìí obìnrin tó lè kí àwọn òbí rẹ̀ gbọmọ́gbò ìfẹ́ lágbájá ẹgbẹ́ ni mùsùlùmí àti bẹ́ẹ̀ ńgbà wo fi ìgbàgbó lọ́wọ́ rẹ̀ ó ti tètè wọ́n ti lọ sí ojú lájú ní sẹ́yìn kan àbí wọ́n ti lọ sí ojú ẹ̀ lágbájá láti kan ó tún yọ ọ̀dọ̀ ọ̀run lọ ńgbà tí ẹjẹ́ sọ ojú ẹ̀ tó tẹ́ráfù lọ́ba lórí bí ọ̀sẹ̀ méjì wọ́n ní ọmọbìnrin wa ń túbá ọ̀dá tuntun ọwá ní pé inú tí ó jẹ́ túbá àwọn ó pé inú kó wọ́n jẹ́wọ́ àbíbẹ́ẹ̀kọ́ tẹ́rí <laughs> ẹja ti bẹ̀ ńlẹ̀ ẹja ti bẹ̀ ńlẹ̀ àwọn àwọn àfa wa dòkun nù bá yẹn jẹ́ ntàfẹ́ ló bẹ̀ ní pé ṣé ìgbé ọmọ ẹnìkan fẹ́nìkan tí ò máa ń látara ìnira bẹ̀ pọ̀ àǹfààní ẹ̀ pọ̀ ìnira kó o ti sì náà àǹfààní kó o mọ̀ ti sì náà. ẹjẹ́ mi wá fún yín láǹfààní ẹyọ kan bá mọ̀ bẹ́ẹ̀ ló ṣe rí òun sì ti mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tọ́lọ́wọ́ àǹfààní ò ní wípé tọ́ọ̀bá máa ṣe náà wà láì ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ <laughs> mi ló wà láì mo tún tori kuro ó ti màgbó ó sínà ìkínà ní obìnrin kan ọjẹ́ mọ́síná lọ́dọ̀ ọkọ rẹ̀ láwọn afáwà ní lọ́jẹ́ àwòrán ẹ̀gbọ́n rẹ̀ wá wá wá tó jóbìnrin dé ti lọ́dọ̀ bá bẹ̀rẹ̀ sí lẹ́gbọ́n rẹ̀ wá fún létí kan òun náà lè tó wá ń sọ mọ́kọ rẹ̀ <laughs> ọkọ ní wá ń sọ bẹ́ẹ̀ <laughs> ẹgbẹ́ rẹ̀ wá sọ tí mo ti ẹ̀mọ̀ pé kìí jìnnà ọmọ nọ́mbà tèmi èmi nìkan mọ́ wà lé ó ní oṣù mẹ́ta ní ìdìbò tó Ewu fìtínà kí wá ní tọ́lọ̀ wọn sọ wípé ṣe àdìmọ́ tí ò ní àǹfààní kan tọ́lọ̀ ń kọ́ máa ṣẹlẹ̀ sí ọ ó lè náà tọ́ba wà conscious nípa Islam tó o sì ń lo Islam bó ti dáa tẹ́ bá gbé ilé ojú wọ́n da ọmọ màmá kan mo gbé lónìí olónìí ni o mo ìmọ̀tò sísẹ̀mù àgbàdì fóònù ẹ̀dẹ̀gbẹ́ ní bàbá àmì ló kọjú àgbàlagbà ni ó ń fi mọ ọmọ kan lọ́wọ́ ọmọ yẹn ló kéèpù díẹ̀ ìwà mọ̀rọ̀ kan ókè ẹ̀lẹ́ àbá ní èyí báyìí ló wọ́n ti sọ nítorí o àmọ́ ní kò sí problem èmi náà tó ní ọkọ èmi náà ní dráìvà èmi náà ní kí n tó bọ̀ ọ̀rọ̀ àwọn ilé ìbọn èmi náà ní ọ̀sẹ̀ <laughs> multi purpose lẹ́gbẹ́ lò wá nú mọ́ ti kọ́ lò àwọn ìyáhùn kírísítẹ̀ẹ̀dì lọ́bá dáhùn bó ti dáhùn tẹ́rẹ máa ń tọ́jú obe iná lóńdóbe ó ní ẹlòmíì ní ìjẹ ẹlẹ́à tí ó jẹ ìyàwó ẹyọ kan fún ọkọ tí ó máa táwọn èèyàn máa sọ fún pé rẹ ilé ìyà ti òun wà máa rò pé ibi ń gbé lára àwọn tó yẹ ọmọ ṣe wàhálà sí kọ̀mọ́ wọn ó ní mẹ́ta rẹ̀ tó ní wọ́n èèyàn àwọn àmọ́ àbí ọkùnrin wá sí ni wọ́n wà máa rò pé oògùn lọ́sà sí àyáyípo àti ń gbé nínú àwọn ìṣòro tó yẹ kọ́ máa ṣe wàhálà gbé nítorí ẹ̀sìn ọlọ́run tó mọ̀ lẹ́yìn ìrántí ọlọ́run bó bá ti láǹfààní ní òní ìkejì kò sí kò sí nǹkan ọ̀hún bẹ́ẹ̀ àti láǹfààní iná ilé òní lé ní ojú kejì ṣùgbọ́n bá ọlá ibi táǹfààní bá pọ̀ sí ní ọmọ ti lókun fún abẹ́ká mọ̀ ṣe ti pé ìnira abẹ́kọ́ jù ní ọmọ ti wá bẹ́ẹ̀ tó bá mu tí bá sọ pé àǹfààní bẹ́ẹ̀ bí ọtún má bàa jìyàn pé ọ̀sán àǹfààní bẹ́ẹ̀ o tó bá ní ọ̀sán àǹfààní bẹ́ẹ̀ ọ̀gbọ́ tẹ̀lé àyè ọ̀gbọ́ tẹ̀lé àyè nìyẹn bẹ́ẹ̀ àǹfààní sì tó dọ́ ẹlòmíín gbọ́ bá tún léegun rẹ̀ ó lè dáadáa kí ọ̀rọ̀ ayé ti iṣẹ́ tí ìyá tí ń kọtí bàbá tí ń kọtí ìsì lọ sáfàní tọ́gọ́ ọ sára wọn kẹ sí múnà rẹ̀ ní ìta ó sì ń rẹ̀ látara owó ṣùgbọ́n èwo lọ́pọ̀ jù bí ọtí sáfàní ní àbí ìnira nígbà tí rẹ̀ ìpé ìnira rẹ̀ pọ̀ ju ló fi hàrùn rámọ̀ ọ̀dọ̀

ọtí múmu ṣìnà ṣíṣe ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ìnira pọ̀ bẹ́ẹ̀ pípọ̀ tí ìnira rẹ̀ pọ̀ ju àǹfààní lọ lọ́lọ́mùsílẹ̀ wọ̀ lafa àti sọ pé àdínú mọ̀gbọ́n yíyó aláyé máa sọ bèbí ìdálé bí a wà jàre ìdílé máa bá a sí ní ẹ̀sìn wa tá a sìn ọlọ́run máa lórí àǹfààní ní kó sì máa ti ọ̀pọ̀lọpọ̀ aburú ọmọ tí kò fún wa so ìsìtọ́ra ìtọ́pa sẹ̀ríà ó fi yé ni wípé kò sí òfin sẹ̀ríà kẹsàn-án tí ò sí àǹfààní tọ́lọ̀ ọba àlejòlá tó rò pọ̀ mọ́ bẹ́ẹ̀ náà sì ni tí ò sí pé àwọn ìnira kan bẹ tọ́lọ̀ ọba àlejòlá tó mú kúrò láti bẹ̀. lẹ́yìn ilé láwọn abọ́ ti bíi àkàtà mọ̀lùmọ̀sọ̀ àkàmù mọ̀kọ́ọ̀tù ìpín oríṣiríṣi tó wà fún mọ̀kọ́ọ̀tù ìṣẹ̀ríà kó lè bá ayé wa dáadáa àwọn onímọ̀ sọ pé ìpín oríṣiríṣi ló wà fún àwa tá a wà ní mọ́sálásì ní ìlú tí wọ́n bá fẹ́ kó wa tó ń sìn nìyí a ní ìwòye oríṣiríṣi tá wò ká tó kó wa tó ń sìn nìyí ìwòye àkọ́kọ́ sọ́kùnrin ni àbúbẹ̀rin ọ̀nà mélòó láti wá sí ìwòye kan nù ìwòye ẹlẹ́ẹ̀kejì sọmọ eke ni àbábàlagbà mélòó láti wá sí àtún àti ọmọ eke àti kéde àtàgbàlagbà ìwòye kankan náà ẹlòmíì tún lè wòye mí ife ń pa dírẹ́sì wa ta ló dírẹ́sì islamically ta ni ò dírẹ́sì islamically kó tó pé asọ́nà mi sọ bẹ́ẹ̀ ni àdìmọ̀ kan tó kù ṣẹ̀ríà ó ní ìwòye oríṣiríṣi táwọn onímọ̀ wò sí kí wọ́n tó máa pẹ́ ṣùgbọ́n ìdí ọ̀bá mọ́ kí ni wọ́n take into consideration ó lè mọ orí ara wọn gbára wọn tá a bá ní káwòye sí pé bóò ni àǹfààní kí ń bẹ́ǹdì òfin yìí bóò ló ti lágbára sí tágbára ẹ̀ lé pọ̀ ní àbọ́jẹ̀ díẹ̀ àbí ọ̀lágbára pọ̀ rárá àwọn àfa àwọn tó mọ̀ kọ́ sínú ìṣèlú àti mẹ́ta wọ́n pè kan ní alimakọ́ọ́sì abudulayiya ẹlẹ́ẹ̀kejì alimakọ́ọ́sì alihadiya ẹlẹ́ẹ̀kẹta alimakọ́ọ́sì adahimiya makọ́ọ́sì abudulayiya ìlà àkọ́kọ́ etí sẹ̀ríà ń tajẹ́ bóòlù àǹfààní ètò lágbára sí àwọn ètò ìpé àǹfààní rẹ̀ túláàtì ní ilólejù wọ́n ní pẹ̀sánù àwọn àfáà wa kó nǹkan mẹ́fà tàbẹ́ àwọn míì kó márùn tàbẹ́ alákọ̀ọ́kọ́ tó jẹ́ kó ní àkọ́kọ́ oná ní mọ́sálásù al-muhafaza ìmójútó ẹ̀sìn ọ pàtàkì bí ìmójútó ẹ̀sìn ọmọ ẹ̀lẹ́yìn ẹ̀dá náà ẹlòmíì lè pé nígbà tá a bá rí yàn láàrẹ̀ àwọn àbọ̀ òtò bá wọn torí pé sẹ̀rí àdébí ni ọlọ́sìn ti hà sí ìtẹ̀lé ìlà ẹ̀mí àtìmọ́ ọbọ̀ rẹ̀ kò síbi ìkẹta tí Islam sọ pé gbé Islam kù torí kó ní tẹ̀lé kò tẹ̀lé rẹ̀ almuhafaza ala ìmójútó ẹ̀sìn ìtẹ̀ntẹ̀lẹ́mẹ́sìn ìní mọ́sálásí àdọ̀rúyà alákọ̀ọ́kọ́ tẹ́sí bá ti bọ́ fún yàn gbogbo kan lọ́gbọ́ fún yàn. àdàbí ọ̀sán lọ́la àdìyàtọ̀ sọ pé máa ń yọrí ìdèlélá òbí ìkẹyọrọ sọ́kẹ́ òbí bì í. ẹ̀ńtọ́lọ́ bá gbé tọ́mọ̀ ẹ̀mọ́ ìdí ìwọ ẹni mo fẹ́ kó o tó lé mo fẹ́ kí dáadọ́ ọmọ ọ̀sẹ̀ lẹ̀ fi lé ayé ntọ́nà ọkọ̀ kọ́ kádúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kádúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kádúpẹ́ lọ́dọ̀ ọlọ́run aláwọn ẹlòmíì wọ́n máa ń wò wá bí bàtà ń rásìkò láre gbàtà ìsé èèyàn gbígbà lóríṣiríṣi fún òsì gbádùn ayé wọn tó ń ti bí wọn ò tètè tọ́lọ́run wọn ò gbádùn ayé wọn àbájẹ́lé wọn máa ń kọ́ nìkan wọ́n ni wọ́n ń bú wa pa wá ń sòsù ká ṣe bí Muhammadu làwà bìjọ abẹ́ẹ̀kọ́ ni sallallahu alaihi wasallam wọ́n ó bu apá ntótù ká ìgbésí ayé tí wọ́n ti da ju yẹn lọ wọ́n ó bu apá ntótù gbọ́nlẹ̀ ìgbésí ayé wọ́n ti dùn ju yẹn lọ wọ́n ó bu wa pé gbogbo ẹ̀ náà lẹ́bù tán yìí àtòkè àdìsàlẹ̀ kó tẹ̀ fún wọn sọ́ọ̀sì alihamudulilayi àwọn tí ń lọ káàkiri wọn ni kó lẹ́sẹ̀ wọ́wọ́ wò lẹ́sẹ̀ rí ṣe kó lẹ́sẹ̀ rí wọ́n sì máa tọ́jú àtọ́jẹ́ gbogbo ń tọ́ pé kọjú ọ̀rọ̀ nǹkan kejì wọ́n wá tó sí àkọ́kọ́ wọ́n sì wá mójútó mójútó mójútó mójútó gbogbo ẹ̀ tó wá dojú rú báyìí níbo ni ọmọ dààmú lágbàáyé ni ọlọ́ni àwọn àdáhùn yàrá àná jàálínà wọ̀ àwọn ọmọ àmìnà wàyùbọ́kà sọ́kùnà tóbi ní àwọn ènìyàn afàbílẹ̀ bọ́ọ̀lù lè lórí inú ọ̀nà bí ní mọ́tẹ́lẹ̀ láàyò yẹ kúrò táwọn pé àwọn ọlọ́run lámàmà fi ìfọ̀kànbalẹ̀ fi máa ká ọ̀wá àpọ̀. àwọn adáwọ̀ yàrá àná dàálínà hárọ̀mọ́ ní àná tí wọ́n mọ̀ ní báwa lámàmà ti máa ká ní ayọ̀ tọkànbalẹ̀ bẹ́ẹ̀. wọ̀nyíkọ́kọ́ sáfù náà omi ní haúlihìm gbogbo omi tó yẹ kó mọ́ta wọ́n ń ṣe àwọn èèyàn pé ni ọkọ̀ wọn balẹ̀. أفالبات للمؤمنون وبنعمة الله هم يكفرون ṣé bàjẹ́ ní ọmọ ẹ̀dẹ́ ìyẹn ọmọ nígbàgbọ́ sí ni tí ọ̀wọ́ àti orí ọlọ́run jẹra rẹ̀ yóò sílẹ̀ tó nígbàgbọ́ sí ẹwọ tuntun bí ọlọ́run haramu tó jẹ́ pé wọ́n ti ń ṣẹbọ láti wà ní ìtọ̀sọ́là tó yí gbogbo inú ẹ̀ káàkiri ẹ̀bọ kọ́ ló gbé pélé ẹgbẹ́ o anábì ibrahim alayhi salatu ló gbé sàwọn ìlú ṣùgbọ́n gbà tí nǹkan train ó di bíjá tí ń tó dé ó tún fọ́ bẹ̀ máa ọlọ́run ní kò sí ọ̀rọ̀ ẹ̀gbọ́n lọ́rọ̀ mọ́ta mọ́tálẹ̀ fi àmì ìdí abẹ́ ìdítóbi ọlọ́run abẹ́ ìdítóbi ọlọ́run níbo ni ìfọ̀kànbalẹ̀ ọ̀hún wà lágbàáyé mọ́lẹ̀ ọlọ́run wá sí bẹ́ẹ̀ náà ni gbogbo mímì haramu tiẹ̀ náà ni ọkàn rẹ̀ yẹn ìfọkànbalẹ̀ ọlọ́run ọmọ wa bọ̀ ìfọkànbalẹ̀ ọlọ́run ọmọ wa bọ̀ ìtọ́sọ́nà ọlọ́run yọ ọmọ wa bọ̀ ọlọ́run ti sọ fún wa ó ti wa kálù òfin tọ́lọ́run ìbẹ̀ni dáadáa wà kálù òfin gbogbo òfin tọ́lọ́n kò sí kankan bẹ́ẹ̀ tí ò jẹ́ pé àǹfààní ńlá lọ́wọ́ àfúrà àti títóbi ọlọ́run bẹ́ẹ̀ àti àánú rẹ̀ bẹ́ẹ̀ ìwọ̀n bá ká gbọ́ ìkọlọ́ yóò lò fún wa ìtọ́sọ́nà ọlọ́run máa ń ṣe fún ẹ̀dá rẹ̀ ọlọ́run dáko máa ṣe àlékún rẹ̀ fún wa kìí ṣe ẹ̀kan náà nílé ṣùgbọ́n ọlọ́run wọ́n mọ̀ jù gbó nínú ìgbésí ayé wa àti tàwọn aya wa àti tàwọn ọmọ wa wọ́n la tóbi ọlọ́run la ìlú ìlú wa náà ọlọ́run ìfọ̀kànbalẹ̀ ẹ̀wọ̀ ọlọ́run kan sàbí bẹ̀ ìdáyà ẹ̀wọ̀ ọlọ́run kan sàbí bẹ̀ gbogbo ibi tí àwọn mùsùlùmí ti ń dààmú lágbàáyé ọmọdéwọn kan sàbá dá ìdààmú yẹn dúró kó bá fi ìdáyà rẹ síbẹ̀ kó fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا